ọpẹ́ o ìjà parí láàrin àwọn afọbajẹ ìbàdàn ládọjà lòun kò bá wọn ṣẹjọ́ mọ́ kò sóhun tó ń dí wọn lọ́wọ́ láti fi ọba tuntun jẹ níbàdàn wọn báyìí pẹ̀lú bí ọ̀tún olúbàdàn ilẹ̀ ìbàdàn àgbà rashidi adéwọ̀lú ládọjà ti ṣe gbé ẹjọ́ tó pe ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn afọbajẹ ẹgbẹ́ ẹ̀ kúrò ní kóòtù tó lòun kò bá wọn ṣẹjọ́ mọ́ ládọjà tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà kan rí ló pẹjọ́ tako àtúntò tí ìjọba ṣe lórí ọ̀rọ̀ oyè ilẹ̀ ìbàdàn èyí tó sọ àwọn àgbà oyè ìlú náà di ọba aládé tẹ́ ò bá gbàgbé lọ́dún 2023 lolúbàdàn àná ọba ọlálẹ́kan balógun pẹ̀lú àtìlẹ́yìn gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé fi àwọn àgbà ìjòyè ilẹ̀ ìbàdàn jọba yàtọ̀ sí ládọjà nìkan ẹni tó fínífíndọ̀ sọ pé òun kò jẹ irú ọba bẹ́ẹ̀ tó ní olùbàdàn ilẹ̀ ìbàdàn nìkan lòun lè jẹ lásìkò tó bá kan òun bẹ́ẹ̀ làwọn ìgbìmọ̀ olùbàdàn yòókù di ọba aládé tí ládọjà nìkan kò sì kúrò nípò àgbà ìjòyè lásán látìgbà náà làwọn yòókù ti rí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tó kéré sí wọn nínú ipò wọ́n gbà pé odidi ọba kì í ṣẹgbẹ́ ìjòyè ìlú kankan bó sì tilẹ̀ jẹ́ pé ọ̀tún olùbàdàn yìí ló yẹ kó pe ìpàdé gẹ́gẹ́ bí ẹni tí ipò rẹ̀ ga jùlọ nínú ìgbìmọ̀ àwọn afọbajẹ ilẹ̀ ìbàdàn báyìí síbẹ̀ àwọn afọbajẹ yòókù kò dáa lóhùn nígbà tó pè wọ́n fún ìpàdé láti yan ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí olùbàdàn tuntun kò sẹ́ni tó dáa lóhùn wọ́n gbà pé àgbà oyè lásán lòun ìwà àrífín ló sì jẹ́ fún láti máa ránṣẹ́ pé àwọn odidi ọba wa ṣèpàdé pẹ̀lú òun ọ̀tọ̀ ni wọ́n kọ́kọ́ fa ọ̀rọ̀ yìí láàrin ara wọn kó tó di pé wọ́n rí ìyanjú tí wọ́n fi padà lọ síbi ìpàdé tí bàbá náà pè lẹ́ẹ̀kejì nínú ìpàdé ọ̀hún ni wọ́n ti fọwọ́ sí ọlákùlẹ́yìn gẹ́gẹ́ bí ẹni náà tó kàn báyìí láti gorí àpèrè olúbàdàn tí wọ́n sì fi orúkọ rẹ̀ ránṣẹ́ sí ìjọba ó yẹ kíjọba ti fọwọ́ sí orúkọ ọ̀hún kí olúbàdàn tuntun sì ti wà lórí ìtẹ́ lẹ́yìn tí wọ́n bá ti parí ètò gbogbo tó yẹ ẹjọ́ tó wà ní kóòtù yìí ni kò jẹ́ kí kinní náà ti ṣeé ṣe láti ọjọ́ yìí wá gẹ́gẹ́ bí aláròye ṣe gbọ́ àwọn Central Council of Ibadan Indigene ìyẹn ìgbìmọ̀ tó ga jùlọ fáwọn ọmọ bíbí ìlú Ìbàdàn CCII ni wọ́n pẹ̀tù sí àìgbọ́ra-ẹniyé tó wà láàrin Ládọjà àtàwọn afọbajẹ yòókù tí bàbá náà fi gbà láti gbé ẹjọ́ tó pè wọ́n kúrò nílé ẹjọ́ nígbà tó ń ṣàlàyé ìdí tó ṣe pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn afọbajẹ ẹgbẹ́ ẹlẹ́jọ́ lórí ọ̀rọ̀ oyè Olúbàdàn Ládọjà sọ pé òun gbọ́ pé inú àwọn èèyàn náà kò dùn sí bí òun ṣe kọ̀ láti jọba gẹ́gẹ́ bí àwọn nítorí ìdí èyí wọ́n fẹ́ sọ ọ́ dòfin pé àgbà ìjòyè ìbàdàn tí kò bá ti kọ́kọ́ jọba náà kò lè jẹ́ olúbàdàn ìyẹn ni pé ládọjà kò ní lè jọba nígbà tí àsìkò bá tó fún un láti gorí àpèrè ńlá náà tó ti ń lé láti nǹkan bíi ogójì ọdún sẹ́yìn lára ohun tá a gbọ́ pé àwọn CCII gbé síwájú ládọjà náà ni pé òun náà ní láti jọba gẹ́gẹ́ bí àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ wà nínú ìgbìmọ̀ Olúbàdàn ṣùgbọ́n gómìnà tẹ́lẹ̀ yìí kò tíì fún wọn lésì ó ní kí wọ́n fún òun láàyè láti ronú sí ọ̀rọ̀ náà dáadáa àmọ́ o ju gbogbo ẹ̀ lọ ní báyìí tí wọ́n ti gbẹ́jọ́ kúrò ní kóòtù ohun tó kù ni kí gómìnà Mákindé fọwọ́ sí orúkọ lákùlẹ́yìn tí àwọn afọbajẹ́ ti fi ránṣẹ́ sí i kí wọ́n sì gbé adé àti ọ̀pá àṣẹ fún bàbá náà gẹ́gẹ́ bí Olúbàdàn tuntun ọ̀làwálé àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.